olúwa tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sọ́mọ̀ bí ẹni taṣọ ó dá oòrùn fún àkókò ọ̀sán ẹ má gbàgbé ìràwọ̀ wà ń bẹ̀ ó wá dá òṣùpá nítorí òru ó tún wá dá afẹ́fẹ́ tó ń fẹ́ wa gbogbo ẹ̀ nítorí ta ni o nítorí àwa ẹ̀dá ni bí ìyèrè ò bá wá sí láti ṣe kí ni láti dúpẹ́ lọ́wọ́ elédùà ó já sí wípé ò mọ oore nìyẹn wọ́n dẹ̀ sọ pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó ṣe kí ni ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ó dàbí olè wọ́n bílíkì <laughs> tó kóni lẹ́rù lọ ni ṣó o ti dúpẹ́ lọ́wọ́ elédùà lẹ́nìí ṣó o ti sọ wípé olúwa ṣeun èmi níbí báyìí mò ń dúpẹ́ lọ́wọ́ elédùwà mò ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi wípé o ṣeun torí pé o tẹ̀ tún dá mi sí dọjọ́ òní ọ̀pọ̀ ló fẹ́ di ọjọ́ òní tí wọn ò ní àǹfààní èmi láǹfààní láti wà níwájú rẹ ìwọ náà ní àǹfààní láti máa wò mí lórí ètò AkiiYin kí ló wá dé tó o sọ wípé olúwa ò ṣe olúwa ò ṣe ò torí pé o mọ̀ wípé ọpẹ́ ló ń jẹrẹ̀ tó o bá ṣe ń dúpẹ́ náà ni o ṣe máa fi àyè gba àwọn nǹkan ribiribi míì tí elédùwà dẹ̀ máa ṣe fún ẹ jésù ò ṣe o olúwa ò ṣe o ẹlẹ́dàá mi mo dúpẹ́ ìwọ náà ṣe kí ni dúpẹ́ lọ́wọ́ elédùwà ṣé o ti dúpẹ́ lénìí tó o bá mọnúrò o máa fi ọpẹ́ fún èmi mọnúrò mo dẹ̀ ń fi ọpẹ́ fún ọba tó tún dá mi sí dọjọ́ òní lórí ètò Akínyẹ̀sọ tó tún jẹ́ kí n wà ń bí ilé ni tó fún mi lẹ́nu mi tí mo fi ń sọ̀rọ̀ tó fún mi lápá mi tí mo ń jù ojú mi rè é <laughs> kò fọ́ imú mi rè mo fi ń gbọ́ òórùn bó tẹ̀lé ẹ̀jẹ̀ pé mi fi gbóòórùn àṣebi àwọn lágbára Ọlọ́run á máa lé gbogbo àwọn aṣebí yẹn á máa lé wọn jìnnà sí wa ẹnu mi rèé mo fi ń sọ̀rọ̀ kí tún wá ni mo tún fẹ́ kí Ọlọ́run ọba kó ṣe fún mi gbogbo ẹsẹ̀ mi lẹ ìwọ tó o bá mọ̀ pé o ò tí ì dúpẹ́ lẹ́nu ó yá tètè máa ṣe kí ni máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bó dẹ̀ ṣe wá ń dúpẹ́ rẹ̀ à wo gbogbo oore tó o ti ń béèrè gbogbo àwọn nǹkan tó tún fẹ́ kí ọdún yìí tó parí elédùwà àbàmì ṣe fún ẹ. ètò akínyìn òun náà ló tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni lórí amóhùnmáwòrán Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ṣàlàáfíà ni mo bá yín báwo níṣẹ́ ẹ ti lọ bí iṣẹ́ làárọ̀ àbí ẹ ti dé lálẹ́ ṣé kò rẹra jù ẹ má wọrí ara yín ẹ ṣàwọra jẹun ẹ wẹ̀ ẹ má ti lọ wẹ̀ sí tẹ bá ti wẹ̀ tá kí tán tẹ bá ti wẹ̀ tá kí tán kẹ ẹ wẹ̀ kẹ ẹ relax ok kẹ ẹ fẹ̀yìntì àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jókòó ẹ jẹ́ ká jọ jẹ ìgbádùn ètò akínyìn lórí Orísun ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín gbogbo ìgbà a máa pé gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ wa a máa máa tẹ̀ síta màá máa sọ síta gbogbo nǹkan tí wọ́n ti sọ fún mi àwọn tó ti ní kí n bá wọn kíyàn màá máa ṣe kí ni màá máa sọ síta fún gbogbo àwọn olólùfẹ́ wọn. jẹ́ orin yéé tí wọ́n tún mú lẹ́yìn náà a tún máa láǹfààní láti jẹ̀gbádùn gbogbo orin yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan bí mo ṣe máa ń sọ fún ẹ kò yọ ìwọ náà sílẹ̀ rárá ó fẹ́ kéèyàn kan tàbí òmíràn ni ó fẹ́ fẹ́ mí ìmọ̀re wọn ni lọ sí gbogbo orí social media platform wa at Orisun TV lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook èmi náà lórí twitter at Tosinkunjayọ̀ lórí ig at Àyìnkẹ́ Dayo Kújẹ́rẹ́ lórí facebook Àyìnkẹ́ Dayo Kújẹ́rẹ́ náà lọ́ọ́ fi gbogbo ìránṣẹ́ sí mi jẹ́ ká máa ṣe kíni jẹ́ ká máa bẹ́ẹ̀ kà síta ká máa bẹ́ẹ̀ pé ẹ̀yin náà dẹ̀ ti mọ bí mo ṣe máa ṣe fún yín lẹ́ni pẹ̀lú pé a máa ṣe gbogbo shout out and request àtúnidé tí tips tí mo máa fún yín tá a jọ máa jọ jẹ gbádùn rẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ tá a bá máa padà dé ètò Àkíìyín ó ṣì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dàòkújẹ́rẹ́ Àkíìyín o ètò Àkíìyín ó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Àyìnkẹ́ Dàòkújẹ́rẹ́ lórí amóhùnmáwòrán Orísun yẹ́sọ kí n wá máa mú lọ lórí gbogbo kíkí wa lórí Àkíìyín fún tòní ẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ náà ni Olúwatófúnmi Adéọ̀ṣun wọ́n ní wípé kí n bá wọn kí bàbá wọn Babátúndé Adéọ̀ṣun Ezekiel wípé wọ́n kú ìtọ́jú àwọn wọ́n dẹ̀ kú ìgbìyànjú wọ́n kú iṣẹ́ ribiribi tí wọ́n máa ń ṣe lórí àwọn wípé ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe wọn ò dẹ̀ ní kú ní kékeré láṣẹ Fábùnmi Bọ́lúwatifẹ́ sọ wípé I really like the way you do on Orisun TV. Àwọn nífẹ̀ẹ́ bí mo ṣe máa ń ṣe lórí amóhùnmáwòrán Orísun. Wọ́n ní kódà mọ́mí àwọn àti sìsítà àwọn náà nífẹ̀ẹ́ bí mo ṣe máa ń ṣe lórí Orísun lórí ètò Akíìyín. Orí mi wú o, ẹ má làgìmọ̀. <laughs> o Fábùnmi Fọlúwatifẹ́ àti mọ́mì àti sìstá mo dúpẹ́ ẹ kú ìfẹ́ wa lágbára ọlọ́run ọlọ́run ò ní fi yín sílẹ̀ so Fábùnmi Fọlúwatifẹ́ wá sọ pé kí n play àṣàkẹ́ ọlọ́ládẹ́mi àṣàkẹ́ orin tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ pé kí n play látọwọ́ àṣàkẹ́ fídíò ẹ ò tí ì jáde àmọ́ mo máa rí dájú wípé mo play orin àṣàkẹ́ fún yín ṣe ti gbọ́ ẹ má bẹ̀rẹ̀. Jide Best láti orí Twitter sọ wípé ẹ kú ètò èmi náà máa ń fi àǹfààní sọ fún yín pé ẹ ṣe tẹ̀ ń wò wá Ọlálékan Ọládòkun náà sọ wípé àwọn nífẹ̀ẹ́ ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí Orísun àgàgà akínyìn ẹ wo ẹ ṣe ẹ kú ìfẹ́ wa mi ti ẹ̀ mọ bí mo tún ṣe fẹ́ máa dúpẹ́ torí pé <laughs> gbogbo kíkì ó ti pọ̀jù àwọn kí tó yẹ pé ó máa ń bust brain ọ̀wọ́ a ó ga ṣé lórí ètò akínyìn náà lórí Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dákúnjọrẹ ẹ ṣé o mo dúpẹ́ ẹ kú ìfẹ́ yín gbogbo ìgbà. Queen Igwe Ọláyà ó ga nígbà tí mo tẹ̀ kọ́kọ́ rí Igwe Ọláyà <laughs> mo kọ́kọ́ bí àbí ọkùnrin mi Igwe Ọláyà làmì nígbà tí mo ti rí Queen lẹ́yìn mo ti mọ̀ wípé obìnrin ni Queen Igwe Ọláìyá àwọn náà kan sára sí wa wọ́n ní wípé àwọn nífẹ̀ẹ́ ètò akínyìn ìfẹ́ yìí ga o <laughs> ìfẹ́ yìí ga o Queen Igwe ẹ wò àwa náà a nífẹ̀ẹ́ yín a nífẹ̀ẹ́ Habib Ayọ̀mídé láti orí Twitter wọ́n sọ wípé kí n play orin láti ọwọ́ Pasuma featuring Q dot ìyẹn gbèjà wọ́n dẹ̀ tuntun wá ní kí tún play àṣàkẹ́ organize so lọ́ọ́lọ́ báyìí ẹ má gbàgbé bólúwa ti fẹ́ ti mú orin àṣàkẹ́ tí kò tí ì sí fídíò ẹ̀ mo dẹ̀ promise wípé mo máa play orin àṣàkẹ́ fún bólúwa ti fẹ́ mi ò ní mind ẹ a máa play orin àṣàkẹ́ orin àṣàkẹ́ méjì yes ẹ bá mi play kan fún bólúwa ti fẹ́ ẹ àádẹ́ play Titi. Habib Ayọ̀mídé tó sọ pé Caflay gbèjà láti ọwọ́ qdot àti pasoma. then ó tún wá mú organize láti ọwọ́ àṣàkẹ́ orí àṣàkẹ́ ló kúkú sọrí ẹ jẹ́ ká lọ́jọ́ sí àwọn orin mẹ́ta yìí mú padà bọ̀ ẹ má yí kúrò lórí Orísun ètò akíyín ó sì ń tẹ̀síwájú. ọlọ́gbọ́n jù ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ìwọ lọ́gbọ́n jù ọ̀kẹ́ àgbọ̀ngbọ̀n ọ̀gbọ̀n pé ẹ ti gbọ́n jù ká máa tún ṣe kí ni a máa mọ́ lọ́gbọ́n kan ó ti lọ́gbọ́n jù pẹ̀lẹ́ bàbá ọgbọ́n ìwọ gbọ́gbọ́n ló lọ́gbọ́n jù mo lérò pé ẹ gbádùn gbogbo orin tí mo play back to back láti ọwọ́ àṣàkẹ́ pasoma featuring qdot lórí ètò akínyìn ẹ àwọn tí wọ́n mú la play ẹ̀ ìwọ náà láǹfààní láti mú orin ẹ̀ má gbàgbé má fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi gbogbo àwọn tó fẹ́ kí àwọn orin tó fẹ́ kí n play fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi àyíkẹ́dẹ́ ọ̀kújọ́ rẹ̀ màá dẹ̀ máa ṣe kí ni màá máa bẹ́ẹ̀ ká síta màá dẹ̀ play àwọn orin tó fẹ́ má gbàgbé a wà lórí gbogbo social media platform lórí twitter at orisun tv lórí facebook at orisun tv yìí náà ni lórí ig at orisun tv o fẹ́ tweet èmi náà personally lórí twitter at tosikujore ig at ayinke dayo kujore lórí facebook ayinke dayo okay abala tọ́pọ̀sùn kan òun náà ni dating tips ẹ wò ó kíkí sí wàhálẹ̀ tí mò ṣe o ẹ ṣàfẹ̀yìntì kẹ́ṣe kí ni ẹ relax <laughs> kájọ máa gbádùn ẹ ní ọlọ́kọ̀ òjọ̀kan àwọn kí n tó tún máa sún lọ sí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n ti fi ránṣẹ́ sí mi ẹ jẹ́ ká sáré mọ́ àwọn tips yẹn bí mo ṣe máa ń fún yín ó ti ẹyin mo mọ̀ pé ẹ̀yin náà ti rẹ́dì fún mi dating tips ó wà lẹ́ẹ̀lẹ́ ni kí gan la máa máa sọ lórí dating tips ẹ a máa máa fún àwọn teenagers ok àwọn teenagers ẹ̀yin tá a bá mọ̀ pé ẹ ti pé thirteen ẹ ti pé fourteen dórí nineteen ẹ tẹ̀lẹ̀ tí yìnyín ẹ ti ṣe one or two things o ti ní boyfriend o ti ní girlfriend a máa fún ẹ ní àwọn tips tó lè máa ṣe kí ni tó lè máa fi guide rẹ torí pé kò sẹ́ni tó mọ̀ tán ẹ tíníjà náà ṣì ní ẹyẹ ẹyẹ pé ayé ń yí à ń tọ̀ àmọ́ ìwé ẹ rántí wípé ìwé ẹ gọgọgọgọgọ òun ló ṣe pàtàkì òun ló jẹ́ lógún ìwé ẹni kó o kọjú mọ́ má jẹ́ kó rọ sí ẹ lórí ẹ̀ e. má jẹ́ kó scam ẹ ó sì kéré ìwé ẹ ni kó ṣe kí ni òun ni kó jẹ́ priority ẹ lọ́ọ́lọ́ọ́ báyìí àmọ́ well ẹ ti wò pé mo ti thirteen I am now a teenager mo ti mature mo ti lè ṣe nǹkan tó mi ok dating advice òun rèé fún yín o àkọ́kọ́ ṣé kí ni máa set boundaries eh? fi ìlà gbé ìlà lé àwọn nǹkan kan ìyẹn já sí pé nǹkan tí o fẹ́ ṣe àti nǹkan tó o ṣe tó bá ti set boundaries yẹn ìyẹn ò ní máa fún ẹ láǹfààní láti kàn máa ṣe anyhow mm? rí dájú wípé o ń set boundaries yẹn kò ní jẹ́ kó máa ṣe àwọn nǹkan tó o fẹ́ ṣe boundaries yẹn gogogogo ó ṣe pàtàkì ó ṣe kókó tó bá ti rí pé o ti ní boyfriend o ti ní girlfriend gẹ́gẹ́ bí mo ṣe sọ má gbàgbé ìwé ẹ òun ló ṣe pàtàkì tó set boundaries ẹ fi àlà sáwọn nǹkan kan pé òkè kínní ni mo ṣe fẹ́ kó rírè kínní mi ò tí ì fẹ́ báyìí máa sọ fún bọ̀bọ̀ yẹn náà máa sọ fún bèbí yẹn náà kí ìrìn àjò yín kó má lọ dàrú ní kékeré kókó alákọ̀ọ́kọ́ kí ni mo sọ o set boundaries kókó ẹlẹ́ẹ̀kejì ni wípé hmm, free ara ẹ from drama oṣù kéré <laughs> drama yẹn ò tí tọ̀ sí ẹ̀ ń sìn ṣé kí ni free ara ẹ from drama drama ò ti tọ́ sí ẹ wá honest ẹ rí dájú pé òun fi inú ṣe gbogbo nǹkan tó ń ṣe àtọkùn ẹ má mọ̀ ṣe báyìí ẹ mọ̀ pé thirteen fourteen fifteen sixteen yẹn éèdì yẹn ṣe ń gún wa ní gbogbo wàhálà yẹn lasáyé ṣe fẹ́ ṣe afẹ́ máa ṣe gbogbo pépépépé yẹn ó ṣe ń gún wa bọ̀ ni àmọ́ máa ṣe kí ni máa calm down <laughs> máa ṣe kí ni máa calm down fi drama alẹ́ drama yóò ti ẹ̀tọ́ ṣe ó ṣì kéré má ṣe drama then má ṣe kí ni máa sọ òótọ́ jẹ́ olóòótọ́ má máa pààrọ̀ kókó ẹlẹ́ẹ̀kẹta tí mo ní fún wa ni wípé òmìnira rẹ yẹn má fi ṣe kí ni má fi tàfàlà rárá nǹkan tó mọ̀ pé òun dá ṣe tó mọ̀ pé òun dá ṣe lọ́wọ́ ara ẹ̀ láàyè ara ẹ tó ń da má sọ pé torí o ti ní búbe ok <laughs> torí ti ní sweetheart yẹn o ti wá lọ fílẹ̀ o ti give up lórí òmìnira rẹ má ṣe rárá torí pé kò dáa you never can tell o ò lè sọ ẹni tó o ti gbé gbogbo ọkàn ẹ lé ó lè lọ jẹ ìkulẹ̀ nígbà tó bá ti give up lórí independence ẹ kí ló ti kù pátá tó nìyẹn back to square one so òmìnira yẹn má fi ṣe é rárá nǹkan tó mọ̀ pé o lè ṣe láyé ara ẹ ẹ rí dájú pé o sì ń ṣe débi pé tí ẹni tó wá fi gbogbo ọkọ̀ tán tó bá fi ẹlẹ̀ wá tún sì máa ṣe kò ní jẹ́ pé o ti gbélé ẹ tó bá ti gbélé tó ti give up lórí òmìnira rẹ̀ ó ti tán nìyẹn má ṣe kí ni má fi òmìnira rẹ̀ má fi tàfàlà ó ṣe kókó gbárùkù ti òmìnira rẹ̀. kókó tó tún tẹ̀lé ni wípé má ní àjọṣepọ̀ àfi tó o bá ti ṣe don't have sex until you are ready má jẹ́ kéèyàn kọ́kọ́ put pressure lé lórí ó sì kéré o <laughs> ó ṣiṣẹ́ kí ni ó sì kéré o má dẹ̀ rántí wípé èèyàn perfect o ẹlẹ́tàn ló pọ̀ nú ayé òde tá a wà yìí mi sọ pé kò sáwọn tí wọ́n tí wọ́n ń tọ̀yàn o mi ìdẹ̀ sọ pé kò sáwọn tó yẹ pé wọn kì í ṣòótọ́ ó wà àmọ́ rí dájú wípé má jẹ́ kí èèyàn kankan wá put pressure lé lórí pé no torí pé a ti jẹ́ boyfriend and girlfriend gbogbo nǹkan táwọn boyfriend and girlfriend máa ń ṣe. rí dájú wípé tó o bá ti ṣe tán láti ṣe nǹkan tí mọ́mí and dadi ń ṣe ẹ́ rí dájú pé ó ti tọkọ pé ó ti rẹ́dì ni ó ṣe máa lọ ṣe má jẹ́ kéèyàn kọ́kọ́ lọ gbé pressure lé lórí pé ẹ tẹ̀bá ń fẹ́ra wa ẹ a ti gbọ́dọ̀ máa ṣe kíní irọ́ o àwọn ẹlẹ́tọ̀ pọ̀ ń ta mi sọ pé kò sáwọn olóòótọ́ àmọ́ sórí láyé tá a wà yìí máa ṣe kíní tó bá ṣe ń ṣe gbogbo ẹ̀ náà máa tún máa protect ọkùn ẹ okay dẹ̀ rí dájú pé tó o bá ti rẹ́dì fún kínní òun ni kó o ṣe má jẹ́ kí wọ́n pressurize ẹ má jẹ́ kí wọ́n gbé pressure lẹ́rẹ́ pé yá ah, dandan dandan o gbọ́dọ̀ ká tán ẹ sókè dandan dandan o gbọ́dọ̀ ká pẹ́ ẹ sókè tó bá ti mọ̀ pé ó ti tinú ẹ wá lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ òun ni kó ṣe kí ni òun ni kó máa ṣe kókó tó tún tẹ̀lé ni wípé kẹ́ máa ṣe kí ẹ máa show gratitude ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ máa fi ẹ̀mí ìmoore hàn torí pé à ilé ayé ta wà yìí àti nífẹ̀ẹ́ èèyàn <laughs> ó rọrùn ká má sọ mí o bí mo ṣe máa ń sọ èròjà ìfẹ́ wọn o tó bá ti rí pé ẹni yìí ó fi tinítun ó fi tọkàntọkàn ó fi ń fẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ tó jẹ́ pé ìwọ̀gbọ̀n inú ẹ̀ ń dùn ayọ̀ ẹ̀ ń kún nínú ìfẹ́ tó ní sí ẹ̀ show gratitude ẹ fi ẹ̀mí ìmọ̀ràn ah ah lágbájá o ṣé tó nífẹ̀ẹ́ mi o ṣé tó ń tọ́jú mi o ṣé tó ń wẹ̀yìn mi o tó ń gat my back all the time show gratitude kẹ́ni yẹn náà lè mọ̀ pé ah ok ah, ọmọ dáadáa lọmọ yìí ọmọ yìí ó ti lé dáadáa wá máa fi ẹ̀mí ìmoore hàn kókó tó tún wá tẹ̀lé ni wípé má lọ settle for less yo hey. má lọ ṣe kí ni má lọ settle for less rárá tó o bá fi gbogbo ọkàn ẹ tọ́yàn wípé òkè mo nífẹ̀ẹ́ ni yìí rí i dájú wípé ẹni yẹn náà ó fi ọkọ̀ tán ẹ ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ kò gbọ́dọ̀ lọ lé ọ̀nà kan báyìí bí wọ́n ṣe nífẹ̀ẹ́ náà lẹ́ni yẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo energy gbogbo nǹkan tó ń fi sínú relationship yẹn náà ni ẹnì kejì yẹn náà gbọ́dọ̀ fi sí tó bá ti rí i pé ìwọ ni ṣá ìwọ ló kọ́kọ́ máa pè ìwọ ló kọ́kọ́ máa text ìwọ ló kọ́kọ́ máa sọ pé baby how are you ìwọ ló kọ́kọ́ máa sọ i love you ẹnì kejì òun sọ ẹni tó ń tẹ̀lé tó ń sọ pé boyfriend ẹ you know boo sweetheart love <laughs> bẹ́ẹ̀ orí wípé kò kí ń ṣe fún ẹ mọ̀ dájú pé ìwọ ló ń dá tẹ̀lé rẹ ò tẹ̀lé o. <laughs> mọ̀ dájú wípé ìwọ ló ń dá fẹ́ràn ẹ kò ṣe kí ni kò fẹ́ má dẹ̀ lọ settle for the less rárárárá tó bá ti rí pé bó ṣe rí nìyẹn tètè jápa má sọ pé òun rọ́jú má sọ pé òun manage kò o o ti mọ̀ wípé kò nífẹ̀ẹ́ nìyẹn tó ti jẹ́ pé ìwọ nìkan ṣá ló ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin lẹ máa call ẹ̀yin lẹ text ó busy kò lè ṣe kọ́kọ́ ìwọ ló create time láti sọ pé ó yá jẹ́ káríra tẹ́nìkejì ò dẹ̀ ń ṣe mọ̀ wípé kò sọ̀nà bẹ̀ mo fi gbogbo ẹnu sọ ẹ with my full chest no <laughs> mi ní full chest <laughs> mo fi gbogbo ẹnu sọ wípé kò ṣe kí ni kò jápa kúrò bẹ́ẹ̀ ẹni yẹn kò ń ṣe ẹni bí ọkùnrin. ẹ jẹ́ ká lọ gbọ́ question láti ọwọ́ Burna Boy ká fi yẹn ṣe kí ni ká máa fi yẹn relax tí n bá ti wá padà dé màá máa fún wa ní kókó tó gbẹ̀yìn nínú advice tí mò ń fún àwọn teenagers wa tí wọ́n ti ń déètì tá a bá tún wá padà dé ẹ mo tún ní àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi tí mo sì fẹ́ kí bẹ́ẹ̀ èèyàn kan bí èèyàn méjì ẹ àwa ṣèké ni àwọn ọmọ sọ goodbye láti bẹ̀yẹ lọ ẹ jẹ́ ká lọ gbọ́ question láti ọwọ́ Burna Boy kí ni o. Pẹ́ṣọ́ láti ọwọ́ Burna Boy òun lẹ́sẹ̀ gbọ́tọ̀ yẹn fún àǹfààní yìí tẹ́wádẹ́ ń darapọ̀ mọ́ àtẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ tó jẹ́ pé first time yìí rèé tí ẹ̀ ń wo ètò akínyìn pẹ̀lú àyìnkẹ́ da òkújẹ́rẹ́ lórí Orísun mo kí yín wípé ẹ kú àbọ̀ àwọn ṣẹ́wárí sàtàwà yìí a ti fẹ́ máa lọlé ẹ rí i dájú wípé láti ọjọ́ Monday wọ Friday òun ni a máa ń ṣe ètò akínyìn ní dédé aago méje alẹ́ sí aago mẹ́jọ so tó bá ti miss gbogbo tèmi ẹ rí i dájú wípé tó bá tún ti di ọjọ́ kejì bá wa pàdé lórí ètò akínyìn a ti sọ̀rọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan àmọ́ abala tó gbẹ̀yìn tá a wà yìí òun ni abala dating tips a dẹ̀ ń fún àwọn teenagers ní advice lórí bí wọ́n ṣe máa ma ṣe wọléwọ̀de pẹ̀lú boyfriend girlfriend wọn. kókó tó wá gbẹ̀yìn nínú ẹ̀ fún ẹ̀yin tí ẹ̀ ń bá mi fi ọkàn bá a bọ̀ látìgbà tí mo ti ń sọ gbogbo àwọn point yẹn kókó tó gbẹ̀yìn nínú ẹ̀ náà ni wípé do not kiss and tell Hmm? ó wọ́pọ̀ láàrin gbogbo àwa tá a ṣe ń ṣoge yìí ẹ̀yin teenagers ó wọ́pọ̀ láàrin èmi ìṣe teenagers mọ̀ lọ <laughs> àwa ti ṣe kí ni àwa ti dàgbà orú gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wá jẹ́ wípé well kò ṣe teenagers nìkan kí tí wá jọ kí tí wá sọ tòótọ́ fún yín ara àwọn àgbàlagbà mi tó jẹ́ pé wọ́n máa ń kiss and tell ẹ èmi ni mò ń fẹ́ lágbájá mo ṣe kinní kan fún lágbájá lánàá mo ṣe kinní kan fún tàmẹ̀dọ́ lánàá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátápátá lẹ máa máa pọ̀rọ̀ yín lẹ máa máa kà fún kò dáa kò dáa àyèmọye irú wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti lé olóore lọ hmm? ó ti lé ẹni bí ọkàn ẹ lọ nígbà tó jẹ́ pé ẹnu òògùn máa rí dájú pé gbogbo nǹkan ti wà àti olólùfẹ́ ẹ̀tẹ̀ bá ṣe ẹ jẹ́ kó máa mọ láàrin yín èwo làbọ̀rọ̀ pé bọ̀dá ẹ̀ èwo làbọ̀rọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ pé àwa ọmọ kan tó ṣẹlẹ̀ lánàá ni kíní kan kò dáa ẹni tó bá tó wà lọ tó bá já láròkà tiẹ̀ ti bẹ́ẹ̀ nìyẹn <laughs> tó bá ṣẹ̀ṣẹ̀ pé àwọn tó bá sọ fún wọn mọ bó ṣe máa ń tọ́jú ọ̀rọ̀ kò bá dáa tó bá lọ jáwọn aláròkà lọ sọ fún ó ti tọ́ nìyẹn ọ̀rọ̀ bá ṣe kí ni ọ̀rọ̀ bá kàsì ọlọ́rọ̀ àbágbọ́rọ̀ á bá di e, epo e, iṣu epo atayanyan yam pẹpẹ skataskata má máa jẹ́ èèyàn tó jẹ́ wípé tó bá ṣe nǹkan máa máa sọ nǹkan tí wàá tó olólùfẹ́ bá ṣe ẹ jẹ́ kó máa mọ lára ewu làbúrò máa sọ hmm, mo kí sí lágbájá lánàá ee wàá tún describe ètè ẹ̀ ṣe rí wàá describe bí gbogbo kinní kan ṣe rí kó o dá ìwà burúkú ni ìwà tí ò dáa ni tó bá jẹ́ pé o ní ìwà yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti teenager àti àwọn àgbàlagbà gan omi ìwọ̀n àlẹ́ tó máa ṣe wípé ní ẹ̀ ẹ̀ stop ẹ̀ ẹ̀ máa rí dájú pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yà tó lólùfẹ́ yín àánú yín nìkan ló máa ń wẹ̀wò làbọ̀ máa tó àṣírí ara yín síta kí ló dé wọ́ọ̀tà àpò ṣe é jẹ́ fúrẹ́dì yẹn ni ẹ stop ẹ kò dáa ìwà yẹn ò dáa èyí ni kókó tó gbẹ̀yìn lórí abala dating tips wa tí mo ní fún gbogbo àwọn teenagers wa ẹ má gbàgbé mo sọ fún yín pé mo sì ní àwọn àtẹ̀jíṣẹ́ tí mo fẹ́ kà síta fún gbogbo àwọn tí wọ́n sọ pé kí n fi ránṣẹ́ sí ó kẹṣẹ́ tún ti rẹ́dì kí n máa mú lọ lórí Adésọyà Adéwálé láti Sango sọ wípé we are really enjoying your program a kí yín àwọn ń gbádùn ètò wa ètò akínyìn láti Ṣàngó Adésànyà Adéwálé adúpẹ́ ẹ ṣé tẹ̀ wọ́n wà ó yẹ sọ pé ó ti lọ. <laughs> ẹ sọ pé ó ti lọ ẹ wo ó ti lọ lórí ètò akínyìn alóríjù báyìí lẹ má gbàgbé gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ gbogbo orin tẹ́ ẹ fẹ́ kí n máa play ẹ fi ránṣẹ́ sí wa lórí gbogbo ẹ̀rọ ayélujára wa lórí Twitter at Orisun TV lórí Facebook at Orisun TV lórí IG at Orisun TV o fẹ́ send ẹ̀ personally sẹ́mi náà ni lórí Twitter o lè tweet mi at Tosin Kujore lórí IG at Ayinke Dayo Kujore DM mi lórí Facebook facebook àyìnkẹ́ dayọ̀ kújọ́rẹ̀ láì péjì mi kò ṣe kí ni kò slide wọ gbogbo messenger yẹn kò fi ránṣẹ́ sí mi nígbà tó o bá tún máa rí mi lórí ètò akínyìn màá máa tẹ màá máa pe gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yẹn màá máa fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ yín tẹ sọ pé ká fi ránṣẹ́ sí ìwọ tó dẹ̀ wá lẹ́tọ̀ wọ pé àyìnkẹ́ òtún dárúkọ mi lẹ́nu mo máa wọ ọyà rẹ̀ ó pọ̀ mo ń mú díẹ̀díẹ̀ ní tẹ́ bá tún máa bá mi pàdé lórí ètò akínyìn màá tún máa ṣe kí ni màá tún máa máa máa sọ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kọ máa máa fi ránṣẹ́ sí gbogbo àwọn loved ones ní tẹ̀ sọ pé ká fi ránṣẹ́ sí akínyín lẹ́tọ̀ gbogbo ayé tèmi lé ilé ti yá náà nìyẹn àyíká kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú wonderful dayo kújọ́rẹ̀ asọ̀rọ̀ fetefete small but mighty coded but loaded ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún ayọ̀ àti ìdùnnú la tún máa fi pàdé lọ́jọ́ mi àmọ́ kí n tó máa lọ ó nífẹ̀ẹ́ àkàrà tí mo wọ̀ yóò ga ṣẹlẹ̀ àyíká wà fún wọn jẹ ó fún wọn sọ yẹ́sọ ìbílẹ̀ vogue àwọn ni wọ́n rán aṣọ yìí ni wọ́n sọ pé ó yá ẹ máa wọ̀ lórí ìtàkì tó bá nífẹ̀ẹ́ sí wọ́n rán yá ti aṣọ lọ sórí Instagram náà wàá rí at ìbílẹ̀ vogue níbẹ̀ kí wọ́n ṣe kí ni charles slide wọ díẹ̀ mo sọ pé irú aṣọ tó táyìnkẹ́ wọ̀ lẹ́nu lórí ìtàkì òun ló fẹ́ ká tún fẹ́ ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.